ọlẹ́yìn ẹrú yìí ìgbà tó pé ní àkókò tí wọ́n kọ́ dá àtẹni tí wọ́n dágbà yìí ènìyàn yín àti àlejànú yín gbogbo yín pátá ẹjọ́ ẹni tí ń pààyàn ọlọ́run eré bí ọkàn ẹni tí ń bẹ̀rù ọlọ́run jù nínú yín ti fẹ́ rí ńlọkàn gbogbo yín náà rí máa dandan lóko fi ṣe ìbàdàn. eléyìí ò lè sàlékún kankan nínú ìjọba ọlọ ẹni tó ti gbogbo wa bá jẹ́ olùpáyọ lọ bàbá jẹ́ sinlọ́n sinlọ́n dájọ́ olùtẹ̀lé díẹ̀ àṣàlékún kankan fún un ọmọ màtara rẹ jẹ́ ọmọ lérò pàǹfààní kan lè ń ṣe fọlọ́ nígbà tẹ̀ ń sinlọ́n ọmọ lérò pé kankan lè bí nígbà tẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀sìn kankan sàǹfààní fọlọ́ ní gbogbo apáta àwọn mùsùlùmí àtàwọn káfíìrì àwọn àlejòónú mùsùlùmí wọn àti káfíìrì wọn ẹni àkókò àtẹnu ìgbẹ̀yìn ilé ìyá àtàlejòónú gbogbo wa bá jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́ táǹtẹ̀lé tiẹ̀ táǹtẹ̀lé sákìtàkó tiẹ̀ eléyìí ò lè ṣe àlékún kankan nínú ìjọba ọlọ́run lẹ́yìn ọ̀hún atúmọ̀ sí pé nígbà tí ò sí ní ṣàlékún kankan nínú ìjọba ọlọ́run bá kúkú mẹ́sì títí tá à ń ṣe yẹn ojúṣe wa ni tí ò ṣe é má ṣe torí pé mùsùlùmí làwa kókó ń ta jù wá ṣe nílé ayé náà nípa ajọ́sìn kọlọ̀ tó ṣe pé ìjọsìn wọn ní kankan tó lè ṣàlékún fọlọ́run ṣùgbọ́n dáadáa a gbọ́dọ̀ sí lọ nítorí pé àwọn afẹ́ sórí afẹ́ wà ìjẹ́lẹ̀. tí ọ̀rẹ́ láì tó ń tọrọ rẹ jẹ tó ń jọrọ ẹ lójú tó ń wo pé kankan bàbàrà lọ́jẹ́ tó sì jámọ̀ kankan kí lọ wá jámọ̀ fún tani kí lọ jámọ̀ fún tani àní kankan tà lè fọ́n lọ. táwa bá ń ṣe tọ́lọ̀ àlé kankan fún nínú ọlá rẹ̀ nítorí tí bá ti tọ́lọ̀ tó bá jẹ́ pé nǹkan kan ń bẹ táwa ọba ti nítorí pé àwa ń dá níta lónìí wa àwa àti ń ṣe tálọ́dá wa ọlọ́run wa ní ẹ̀rí bẹ́ẹ̀ di o. لو أن أولكم وآخركم ذلك أن أقوى إن جميل وإنسكم وجنكم إنيانوا إن في الجنون كانوا على أفجر قلب رجل واحد رجل واحد منكم ما نقص ذلك من ملك شيئا بقول yín bá jẹ́ tọ́ka ẹni wá yapọ̀ kí ìdí tọ́ka ẹni tó yapọ̀ kí ìdí nínú ẹ̀yìn nínú ẹ̀yìn ẹ̀dá mi. eléyìí ò ní pé nǹkan kan kù nínú ìjọba ọlọ. lẹ́yìn tó ti gbogbo wa bá yọ ọ̀sán lọ tá a pọ̀ lọ tá a pọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n bá ti tá a dé tá láti tẹ̀lé tiẹ̀. lẹ́yìn tó gbogbo tó yá pàṣẹ sọlọ́ọ̀ là á ṣe ọ̀daràn paraku la bá yà kò sí nǹkan kù nínú ìjọba ọlọ́ọ̀ lórí kọ́lọ̀ àwọn ọmọ bùkátà àwọn àlà ń bùkátà ọlọ. àwọn òní ìkankan kátà lè tọ́ka sí pé ńlá ṣe tíjọba ọlọ́run bá fi rí bó ṣe. ámbọ̀sì wọ́n ti kọ́ àwọn pé afẹ́dádúró afẹ́dádúró òfin tọ́jọ́ bẹ́ẹ̀. ẹ mọ̀ pé àwọn èèyàn àwọn ò rí bẹ́ẹ̀ oníkálukú wa náà ní bùkátà tó bá jọ̀gà káwọn máa jẹ́ wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu káwọn ọmọ ọ̀dọ̀ wọ́n máa yà pa àṣẹ rẹ̀ jẹ́bàjẹ́bà á lè lọ́sẹ̀ kí àwọn àtọ́mọ ọmọ tí ń gbọ́dọ̀ kí gbogbo wọn kọ́ máa gbọ́rọ̀ sùn lẹ́nu oníṣẹ́ṣẹ́ nìkan kọ́ ya pa oníṣẹ́ṣẹ́ nìkan tàpá sáṣẹ̀ o bẹ́ẹ̀ náà ni jẹ́bàjẹ́bà á lè ládùúgbò oníṣẹ́ kí pàṣẹ káṣẹ̀ máa múlẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ bá jọba nílùú onídẹ́gbẹ́ nù wọ́n máa ràn ní làwọn gọ́vnà àwọn olórí orílẹ̀-èdè gbogbo tí gbogbo èèyàn bá ń sọ pé àwọn díẹ̀ lórí péjọba tòun ní ìsìn ọlá ni ìjọba tòun nítumà yàtọ̀ sí pé èèyàn kàn jẹjẹ kúrẹ́ bí ọ̀pàṣẹ kò múlẹ̀ àwọn èèyàn láàfin ọ̀ àfin ọ̀ tọ́ba mú lérí tó mú láwàdà wọ́n padà yọ ọjọ́ kan náà. ẹgbẹ́ yìí àwọn olórí tó ń sọ púpọ̀ àfẹ́ ọ tó bá ti kọjá tí wọ́n lẹ́ pure water ẹni tó wọ́n bá sì bá pure water tó bòkù asọ́lùkù àgbẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi di ipe tọ̀ àwọn èèyàn ṣe tó má láwọn agbọn abòmí láyé lọ́rọ̀ akọ lẹ́tà kó náà tó má láwọn agbọn abòmí ìlú áfíríkà ń agídí pọ̀ wọ́n ní ikú ní gbẹ̀wò lọ́rọ̀ ewúrẹ́ ní abá ti di pé wọ́n bá pa á yóò kó mbẹ́ síbẹ̀ iná láwọn àpèjú àwọn àlùkò ẹ̀fọn padà kó lórí wọn bó tilẹ̀ jẹ́ fún wọn títí ìgbádùn dì. gbogbo ewé àwọn èèyàn ni àmọ́ náà wọn bẹ inú da wọn tí gbogbo yín bá lẹ̀ ti tọ́lọ̀ mọ́ àwọn ẹ̀ tí ìkankan kò bọ́ lọ. lọ́ọ́ pa gbogbo wa ronú sí lẹ́yìn láàrin ayé adó fún báwọn lómi dípò wa. ta ló wá pàdánù yọ pa ọrùn ká lọ nù yà láti máa retí yà tálọ́ á pàdánù ọlọ́run bá pàdánù kankan tòótórí ọlọ́run bá tóbi kọjá bá ṣe lérò ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ tó bá ṣe lè máa lérò alóhùn òkúta dà kò retí kankan lọ́dọ̀ wa àwa là ń bùkà dà rẹ̀ tá à ń retí gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin arú mi o lọ́wọ́ ẹ̀nà owó lẹ́kùn mọ́ àkérọ̀kùn bá ti pẹ́ ní àkókò àtẹnu ìgbà yín ní wọ́n ń sẹ́kùn wọ́jẹ́ nẹ́kùn ènìyàn àti àlejò nù yín wọ́n mú sọ àyùdè ní wọ́n àhídé tí gbogbo wọn bá dúró láyè kan náà. pẹ̀sẹ̀ àlùwò ni tóníkàlùkù àtọ̀rọ̀ dé fẹ́ lọ́dọ̀ mi ẹni tí ń sọ̀rọ̀ lé ẹni tí ń sọ̀rọ̀ mọ́tò ẹni tí ń sọ̀rọ̀ ìyàwó ẹni tí ń wá ma ẹni tí ń wá bíbọ̀ àṣírí ẹni tí ń wá tẹ́ ẹni tí ń tẹ́ fún ọkọ̀ owó tí kọ́ńgílà ọ̀hún ẹni tó ti ṣe kọ́ńgílà tán tó ṣe fún ọsàn owó fún ẹni tó fẹ́ ga ẹni tí ń wá láàbíà nípa àlùkò tọrọ ṣe ń fẹ́ fa ọ̀pẹ ìṣokòlẹ̀ ìṣẹ́ni mẹ́tẹ́lẹ́tẹ́ tí mo bá wá fún kálukú ní ti ń tọrọ ẹ ẹwọ sáǹfẹ ó ti ti pọ̀ tó wọ́n dẹ̀ lómìn nínú wa àdúrà ṣe ń fi débi pé kò lè rántí bẹ̀rẹ̀ tó fi bẹ̀rẹ̀ níjókòó kan ètò ọ̀sọ̀rọ̀ níjókòó kan tó bá ní rán wa létí nǹkan àkọ́kọ́ tó ọkọ̀ wí ọ̀rẹ́ sí ma ọlọ́run bò sì gbàgbé ọ̀pọ̀ sáǹfẹ ìkàlùkù wa bá wa sọ̀rọ̀ gbogbo ṣe fẹ́ tọ́nà wọn bá ṣe fún wa ní ìta ń fẹ́ máa nàkọsọ dẹ́lùkẹ́ mi máa ń dé ṣé fún yín ní jẹ́ǹtẹ́ yẹn kò ní í dín kankan kù nínú tí ń bẹ lọ́dọ̀ èmi ọ̀nà subhanallah ọlọ́run ọba lọ́ba ọlọ́rọ̀ ẹnikẹ́ni gbogbo yẹn máa wá gbà pé ní owó bíbí ṣe ń fún yín lẹ́ ń pọ̀ sí bíbí ṣe ń fún yín lẹ́ ń pọ̀ sí ẹni tó máa ń fún yín wá one thousand ṣé ń tún pọ̀ sí ẹnì kan sọ̀rọ̀ sílé sí pé bàbá àwọn èèyàn yìí pọ̀ ọ̀rẹ́ ẹ̀sọ́ di five hundred five hundred wọ́n tún pọ̀ sí wọ́n lọ sí àwọn èèyàn wa sí àgbàrá òdò wọ́n tún pọ̀ sí wọ́n tún ọ̀nà káàdì ẹ̀sọ́ di tóbi ọkùnrin ẹ̀sọ́ di tóbi. àwọn èèyàn tún yá dé ẹ̀sọ́ di one one hundred wọ́n tún dé ẹ̀sọ́ di wàzó gbọ̀ngàn ọ̀gbẹ́ ọ̀ ah, ẹ̀jẹ̀ sọ mi ti lẹ́lẹ̀ ó tó bá wọn ó lẹ́ fi sú subhanallah ní ìsúkẹ́ ń gba lẹ́ẹ̀mejì ẹ̀kọ́ kan náà là ń gbà wọ́n dàbí ẹ bá ní títì títì lẹ́ẹ̀mọ́ fún àtúwà tọba hàn lọ. torí pé kí ni ọmọ èèyàn tẹ́ rí yẹn tí n tó ní tọba gba báyìí ẹ̀rú ọmọ àgbà láti mú kàkà mẹ́ lọ́wọ́ mọ̀ pé bá ń bá jẹ́ mu kí náà máa tẹ̀lẹ̀ yọ máa yòrò ni ń bọ̀ wálẹ̀ ń bọ̀ wálẹ̀ ń bọ̀ wálẹ̀ ń bọ̀ wálẹ̀ kí lè rò pàtó àwọn olówó jẹ àwọn olówó ẹ bá tó tó olówó tí máa ń ṣàdúrà tó bá tún wà lọ gbóhùn sókè sí nàìjíríà lẹ́fù ọlọ́run a ti ní ànímọ́ wọ́n ti ṣàdánwò mi o ó ti dólówó kò dólówó mọ́ wọ́n ti rí o olówó àtijọ́ mi o wọ́n ti wọ́n pẹ́ mọ́ mi o. Ah, torí pé olùsìlà wa inú òsìlà ti bẹ̀rẹ̀ kó tó di pa ni òsì náà ní kó máa padà kẹ́yìn torí owó ń lò ló ń kó lọ náà níbi tẹ́ bá ń kọjá gbára sàárè bàbá olówó ilé ayé wọ́n lò ló lówó ju gbogbo ilé ayé kí lẹ́sọ̀ lẹ́sọ̀ pé á ah, olówó ní nígbà tó wà láyé níbi bá ó ti ti tàwa ò pẹ̀lú gbogbo fún wa èdè ìnà tó fi jẹ́ pé àwa kò sí bẹ́ẹ̀ ṣe lé ní tó tó bá tí owó yìí ẹ̀rú ọmọ àbáyín láti náà ìlànà ìgbà ọ̀sọ̀lọ́lọ́ àdìsẹ́lẹ̀ ó sì sọ pé èyí tó lọ́lá jù nínú sàrà àǹtẹ̀sọ̀sọ̀ dàkọ wà àǹtẹ̀sọ̀sọ̀ àhíhùn ṣàhíhì tòhìbọ̀lù gíná ọ̀tá ṣàlùbọ̀kọ̀ fún ọmọ ẹ̀ná nínú tọ́lọ̀ nǹkan nígbà tó lálàáfíà tó sì yá hùn gbogbo èèyàn láwọn o òní ìdìbò kan ọmọ ọgbẹ́ nìkan pa ahùn ni ìwọ ń kọ́ ahùn náà ní ọ ẹ̀gbọ́n tó sọ ni. ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ẹni tẹni tó lọ ń bá sọ níbi ahọ́n ẹ̀mí rẹ̀ tó borí ẹ̀ àwọn olórí rẹ̀ ìyẹn tó gbogbo wa ẹni wa pa akẹ́nẹ́mọ́tọ́rọ́ ń bẹ lára rẹ̀ àmọ́ ẹni tó lọ ń bá ràn lọ́nu wa tó wọn borí eléyìí àwọn olórí rẹ̀ torí ẹ̀ inú ti jẹ́ pé wọ́n mọ̀ sọ pé irun mú lówó ẹ kò sí é kú kò sí èsì tó irun mú ṣe sùn owó òṣè náà nì fún òkú yé wa ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé owó ni ẹ̀rú máa ń bà àwọn èèyàn láti nà ní náà ni máa ń lọ pẹ́yì ọ̀hìnmáwá ló ṣe ṣe ló ṣe ṣe àfiwé láàrin ìmọ̀ àtowó ó ní kéèyàn tó lù mà ti pé ó pé kéèyàn jọ lówó lọ òbúrú kéèyàn lówó àmọ́ tẹ́ tó lù mà pé jù tó lówó lọ ẹ má dá ó ní torí pé owó ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ ẹ gbogbo ló ní ìsìn ọmọ nílé káàdì àdúrà yín wọ́n ní ẹni ó ti ṣe kéèkì kan ó ti ṣe kéèkì kan sẹ́yìn rẹ̀ ó ti ṣe kéèkì kan sẹ́yìn rẹ̀ ẹlẹ́kẹ̀rin gbàrà lẹ́sẹ̀sẹ̀ lọ rí ibi tó wà kí ló dé torí kìrẹ́ńgèsì náà oní ọmọ sọ tí àwọn kékeré rẹ̀ tó máa ti arúgbá bọ́ọ̀lì lóru ó ti lọ pé màá bíjà lọ́gbà yóò sí nínú ẹ̀ka lọ́fẹ́ gbà yóò tó kékeré lé torí pé òun ní sọ owó ọ̀fẹ́ wọ́n ní ìmà olóma ń sọ ẹni tó bá nímà ìmà máa ń sọ ẹni tó nímà ẹni tó nímà sì sọ èsì tó wà máa ṣe nìgáàdì ìmà ni wọ́n máa sọ níbi kíbi wọ́n bá wọn kàtí ọ̀rọ̀ rẹ lẹ̀ wọ́n sọ̀rọ̀ rẹ láyé láti ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹran ti pa ọ́ àbúrò wo ló fi ṣe yín lẹ́gbẹ̀ẹ́ dáadáa tó ṣe fún yín ẹ̀rí pé màyà yóò máa sọ màyà yóò máa sọ ẹlẹ́gbẹ̀ẹ́jì wọ́n ní olówó wọ́n máa ń bẹ̀rù láti nà nítorí gbogbo dọ́tà wọn bá ti lé ná báyìí wọ́n máa ṣe minus minus minus minus àmọ́ àwọn olùmọ̀ àwọn ìbẹ̀rù láti nà lórí táwọn bá ti ṣe nà plus plus plus plus ẹni tó bá nímà tó ń bá ti fi kọ́yàn ìmọ̀ yẹn ọmọ pọ̀ sí i ìmọ̀ yẹn ọmọ pọ̀ sí i tẹ́ mọ dọ́fà èsì pé fọmọ ti kọ́yàn tí wọn náà dúkù tẹ́tẹ́rẹ́ kò ní kọ́ ọ ìtumọ̀ rẹ̀ ni pé ìgbà tí wọn bá ti kọ́yàn o ti rí pé wà àtàwọn nísìn ẹ ti dọ́gba àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n tún tẹ̀síwájú pẹ̀lú rìsáì ó tún tẹ̀síwájú pẹ̀lú rìsáì torí di eléyìí báyìí ọlọ́run ẹlẹ́dàá wa ń lọ lọ́rọ̀ àwa làlàyé yá ayyuhan nas antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid ọlọ́run lẹ́yìn ẹ̀yin làlàyé ní sọ́lọ̀ ọlọ́run ọba lọ́bọ ọlọ́rọ̀ ọbẹ̀ yìí ọlọ́run lọ́bọ ọlọ́rọ̀ ọbẹ̀ yìí ẹ wá wò ó ọlọ́run tó ń bá fún kálukú wa ní dáǹfẹ̀ eléyìí ò nínú tó ń bẹ lọ́dọ̀ subhanallah kò sẹ́nì kan tó rí bẹ́ẹ̀. wọ́n náà kò sórí léde kan tó rí bẹ́ẹ̀ ẹ má ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan kò sórí léde tó rí bẹ́ẹ̀ torí pé oníkálukú lẹ́rù máa bà láti náwó oníkálukú lẹ́rù máa bà láti náwó torí ìdí eléyìí kí wọ́n á ló dé tó ọ̀bẹ lọ kí ló dé tó ọ̀tọ̀rọ̀ tó ọ̀bẹ lọ́dọ̀ lọ kí ló dé tó ń wò pé ẹ ti pọ̀ jù níwájú ọlọ́run àwọn fáìlì sọ́wọ́ àwọn aṣọ ọlọ́run ti pọ̀ jù díẹ̀ díẹ̀ wọ́n lè máa gbọ́ bùkátà lẹ́nu ẹ̀ àní ìtẹ́tà ń bẹ tọ́lọ̀ ń bá fúkàlùkù ń tiẹ̀ kò dín nǹkan kan kò ní bí ń bẹ lọ́dọ̀ rẹ̀ yá ló dé tá a máa ta àwọn àdúrà ìdí àtọ̀rọ̀ tá à ń fẹ́ lọ́dọ̀ lọ ọlọ́run àbójì fún wa gbogbo dá nípọ̀tẹ̀ yẹn ọlọ́run kò ń gbàgbà ló fún wa kò ń gbàgbà lónìí tọ́ lásán tó nǹkan aṣọ rẹ ti di púpọ̀ tálọ́dà fún ọ àwa tí mo gbójú aláyé tẹ́lẹ̀ ò ní bàtà tó nǹkan bàtà rẹ ti lọ bí ìdajì dọ́sùn tálọ́rà fún ọ àwa tí mo gbójú aláyé tẹ́lẹ̀ tó ṣe é pé eku káká ló ń fi ń jẹun àti rẹ ti bòdé dúpọ̀ ń jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ni tálọ́bù ọlá ti rí bẹ́ẹ̀ àwa tẹ́lẹ̀ tí wọ́n lé ayé ìṣẹ̀lẹ̀ ọ̀dálẹ̀ ní dípò pọ́kànlé ọmọ ti nílé lórí báyìí tálọ́pọ̀ fún ọ. ọlọ́ ọ̀rọ̀ pẹ́sẹ̀ rẹ lọ́mọ bí sàtẹ́lẹ̀ níjàni tí ń gun kẹ̀kẹ́ níjàni tí ń gun mẹ́ṣíìnì wọn náà jẹ́ni tí ń gun mọ́tò tálọ́ra fún ọ Allahu Rabbul Alamin tí wọ́n bá mọ̀ pé kankan bẹ̀ nínú sọ́lọ̀ fún ọ tí ìsọ̀dọ̀ ọlọ́run ti wá tàbí àdó àkọlọ́ wọn bàjẹ́ ṣé ìjọba ń bẹ kẹ́ ẹ̀rù pé ọ̀dọ́ ẹlòmíì ló ti wá. wọ́n máa fi fún mi ní àmẹ́tí fẹ́mi ní wọ́ ọlọ́run gbogbo ìdẹ̀ra tí máa ń bẹ pẹ̀lú ní ọ̀dọ́ ọlọ́run. bẹ̀rẹ̀ pé kọ́rùnà wọ́n ń ṣàgbére dọ́jú bẹ́ẹ̀ náà sọ fún pé rántí ọlọ́run wọ́n nà gbogbo ẹ̀ sílé ayé ń bì wọ́n rò pé ayé lọ́mọ àkùyàmọ́ náà wà wípé fọlọ́run lórí ìdẹ̀ra tó ti fún ọ owó tó yẹ pé òye àti ìmọ̀ tó ní ló kojọ fún ẹ wá sọ kọ́lọ̀ ọlọ́run bá wò ọlọ́run sọ pé àti wá àti àwọn dúkìá rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí rí báyìí ní kọ́rọ́ náà rí àwọn èèyàn tó ti wá rí lánàá lọ bá ọ̀rọ̀ orin lọ́lọ́run tó fi kọ́rọ́ náà wọ́ ọlọ́run èyí tó kéré ẹ̀ báwa náà nígbà tí kọ́rọ́ náà tó rí wọn lọ́lọ́ mọ́ wẹnu wá o torí tó bá wẹnu wọ́n yẹ ká parun lọ́rọ̀ àní kó o ṣe irú tó o ṣe fún fún wa lóṣù tí wàá tẹ̀lé lónìí ó yẹ káwọn náà rí. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹja máa dúpẹ́ fọlọ́run ọmọ èèyàn máa ń kájú kéje kọ́ mọ orí ọmọ èèyàn máa ń wẹni tó jù lọ kéje kọ́ mọ orí tába yọ ọwọ́ àwọn nǹkan yẹn á rí fún àbá mọ ìjọba ń kájú àbí màkọ́lọ̀ ti fi orí kan fún wa ẹni tó sì wá lọ láàmà wò kò ní ṣe káàrí fọlọ́ ṣe mẹ́wàá fáwa náà a gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́ o àti ní kankan fọlọ́ tó sànù wa ẹ wá máa wo nǹkan o wọ́n gbé tọ́lọ̀ fún wa bọ́yọ̀ mọ́ni lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ ó tún fún wa ká tó kú gbogbo tọ́lọ̀ ṣe fún wa bóyá pé kí ni lẹ́gbẹ̀ẹ́ tó tún ṣe fún wa ká tó kú gbogbo ẹ̀mí tí wọ́n ṣe ti kálukú fún tí ṣe ti kálukú fún kò tó ìṣàkà fún. ọmọ gbọ́dọ̀ bàbá rẹ̀ ojú wo bàbá rẹ̀ bàbá ọ̀pá rẹ̀ lè má dá ọbẹ̀ sọmi ju lẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ gba àwọn bàbá bàbá àwọn màmá màmá ọbẹ̀ sọmi ju lẹ́lẹ̀ ni nítorí pé tí wọ́n ní ó lòdì. bẹ́ẹ̀ náà lọ́mọ bàbá ń kówó rẹ̀ bàbá ń kówó rẹ̀ bàbá ń náwó rẹ̀ áá ẹbẹ̀ sọmi ju lẹ́lẹ̀ ni. àà torí pé tọ́mọ náà ní kọ́ ó lòdì wọn kìí pọ̀pọ̀pọ̀pọ̀ ọmọ lòdì wọn àmọ́ ń dín bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kò lòdì wọn kò lòdì wọn lórí ẹ̀ ajẹ́ ike ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́ ọlọ́run ni ẹ̀jẹ̀ á máa bẹ̀ ọlọ́ba sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó bẹ̀rù láti ṣe tí kálukú fẹ́ wọ́n wá rí i ṣe ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbà gbọ̀nà ká máa ṣẹlọ́ọ̀ àkàràmọ̀ kó mọ̀ wá láwọn àwùjọ tiwa gbogbo wọ̀nyí báyìí àwọn máa wá ń tọ́wà lọ́dọ̀ ọlọ́run ní kọ̀ọ̀nà kájẹ́sẹ̀ ìdínú dájú wọ́pọ̀ lọ sòkò owó ìdínú dájú gbọ́ ikú bìyàn tẹ́tó ìdínú dájú gbọ́ pé wọ́n ń wá èèyàn kan tẹ́ pé ọmọ rẹ̀ wọ́n fẹ́ gbé lọ ìdínú dájú gbọ́ pé orí rẹ̀ wọ́n ní ìjì táwọn olórí ibùdó ní sáà fún látàárọ̀ dálẹ́ wọ́n á sọ gbèsè ayé ti pátá lè pe máwọn èèyàn lọ́wọ́ ẹ máa gbọ́ àwọn àdúgbò ní ìsinyìí àbíkọ́ sọ́ra rìn lálẹ́ àbíkọ́ sọ́ra rìn lọ́sàn àbíkọ́ sọ́ra rìn rìn àjò ń bẹ̀ torí pé kálukú wọ́n ń sáré àti ìlà ní gbogbo ọ̀nà náà àwùjọ bíi lẹ́yìn ní ṣètò ànìrọ̀jì tá ń lo owó fò tá ń lo owó àdánù mọ́lẹ̀ ń kó lọ wọ́n máa wá owó pọ̀ ní akátẹ́ lọ́wọ́ ọlọ́run ọba yìí sì lọ́ba tó ti tó bá fún kálukú wa ní jàǹfẹ́ kò dín kankan kù nù sí ń bẹ lọ́dọ̀. tọ́ba wá jókòó kalẹ̀ à ń tajà àwọn afọ lẹ́rán títí títí tí ẹnìkan wá wọ́n wá sọ pé wọ́n sì lọ́lọ́ máa fún yàn ní nǹkan kì í bẹ̀rù. ńdọ́ wà lọ́dọ̀ rẹ̀ pọ̀ débi tó tó bá fún kálukú díẹ̀ kò ní í dínkù. ọ̀dà fún mi náà ń tẹ̀lé mo ti lè pípọ̀ ọ̀gbẹ́rù kan ò gbá kò sí tipátipá àbí agbára kan àbájídí kan tó fi lé ní ìgbésẹ̀ jágbà lọ́dọ̀ lọ. àwọn ọmọ bẹ ó sì tó fi sùúrù kọ́rọ̀ rẹ̀ torí tẹ́ bá ti bẹ́tà ìbá tẹ́ bá ti bẹ́tà ìbẹ̀ àdúrà ti gbà ṣùgbọ́n àgbà wo ni wọ́n á fi lé yín lọ́wọ́ ẹ̀yin kọ́ lẹ́sọ̀ dèsì. ẹ tó fi sùúrù kọ́rọ̀ yín torí pé téèyàn bá fi sùúrù kọ́rọ̀ rẹ̀ ẹ̀yin gan lẹ́ẹ̀máa ta àdúrà yín pàdánù tí òfin nígbà. kí ni títà ń pa àtijọ́ tí mo ti ń bẹ̀ kọ̀ gbàdúrà mi ànábì ní ẹjọ́ bá ti sọ bí àdúrà rẹ̀ nígbà ẹ̀dẹ́ ẹ̀jẹ̀ náà á kú oríire o ọlọ́run ṣe wá mùsùlùmí èsì ni lọ́kànbalẹ̀ tó tó lè wà láìpẹ́ eléyìí tó túmọ̀ sí pé tá a bá fi lè gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo àwùjọ owó tún gbé òní sí lára òní sí kéta òní sí ìbínú ọmọlàkejì bẹ́ẹ̀ pé tó fi lára tó fi ṣe ìta tó fi fi náà ọmọlàkejì ni pé bóyá olágbára kan tó fi lè gbá nìkú ní mọ́ mi lọ́wọ́ bóyá àwọn ti ń dáa fún lójú òkú díẹ̀ káàtó fóònù bẹ́ẹ̀ pé tó fi ìbínú ẹ máa ìbínú ẹni àtìkù sínú gbàjẹ́nu láwùjọ àwọn ọmọ Áfíríkà nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọpọlọ àti ọkàn wọn dúdú tó kọ́nà ṣe gbàdàrà tó káwọn wọn dúdú ọmọ wa wò pé pípa rírí iṣẹ́ nìkan ló kó ìjákulẹ̀ báwọn ìlọsíwájú ẹnìkan ló kó fàsẹ́yìn báwọn ìgbàgbọ́ yẹn máa bẹ lọ́dọ̀ àwọn áfíríkà náà tí ó sì rí bẹ́ẹ̀ alọ́lọ́ ní tó ń bá fún gbogbo wa ní ìta tọrọ ní ìta ń tọrọ kò ní í dùn kankan kò nínú ẹjẹ ń bẹ lọ́dọ̀ wọn lọ ẹ dàpọ̀ kí la fẹ́ máa bínú ara wa sí ni òrìṣẹ́ nìkan ra mọ́tò ní ọmọ wa bínú ọlọ́run tó ń fún yẹn mọ́tò kọ́ á lòun ní fọ́ọ̀ṣẹ̀ ìrùkọ́ ẹnìkan kọ́lé wọ́n mú apapájá tí ọlọ́run ọba ti ń kọ́lé fún yẹn ó lòun ní kọ́ṣẹ̀ náà ó sì sọ wípé ẹnìkan dúnà ọmọ abánújẹ́ tọ́lọ̀ wọn bá ti ń fún ni lọ́mọ ọkọ̀ fún òun ní fún wọn lẹ́sẹ̀ ẹ̀bí. oríṣi eléyìí báyìí ẹ jẹ́ ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo ẹ jẹ́ ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo ẹ̀yin náà ìwọ náà torí pé o ti kọ́lé torí pé o ti kọ́lé ọwọ́ lọ kọ́ sí ara rẹ̀ pé orí ẹlẹ́tàn fọ́ ẹlẹ́tàn náà kọ́ tiẹ̀ bàbá ó nu burúkú ó nu dúdú tọ́mọ̀ kan pẹ́ gan-an. gbogbo orí ẹlẹ́yẹn ó túmọ̀ sí pé gbogbo ìmánì wọn ò dúró déédéé ìmánì bá dúró déédéé ìtọ́lọ́wọ́ ṣe fún ọ òtítì eléyìí lọ́wọ́ eléyìí ń kọ́ òtítì ẹ lọ́wọ́ pálukọ́ máa gba tiẹ̀ ni àpèjúwe àdìsí tọ́lọ̀ ń fún àjọ náà wọ́n dà jẹ́ bí àdìsí àtẹ́gùn ti ń fún wa nù. gbogbo wa pátá tẹ̀sí bí ká ń bẹ láyé lòdì àtẹ́gùn là ń rí mi o. àdúgbò sọ́lọ̀ tí ò sí lélẹ̀ fún wa láti ní. àdìsí yẹn wọ̀n wọ́n ni gbogbo àdìsí yòókù náà rí lọ́dọ̀ lọ. ẹni mi sì ta bá tó gbàtà bá pẹ́gbẹ̀rún ta bá pẹ́gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún oníkálukú ọmọ mi èyí ò dé mi lọ èmi ò dé mi lọ. ó rà níjà yìí pé oníṣẹ́ ọ̀gbà tí ó ti ń ti sọ oníṣìí lọ lọ́ra o ẹ̀ ní gbọ́ pé sọ bẹ́ẹ̀ fọmọ làkejì rẹ̀ ìrọ̀rùn oníkálukú wa ní wàláì bẹ́ẹ̀ láti dìbò ọlọ́run ti sẹ́ńtì àrídìkì jẹ́nì fún jẹ́nì kan lọ́wọ́ jẹ́nì fún jẹ́nì kan lọ́wọ́ ẹsẹ̀ mi lọ nípa mọ́tíláńdà yẹn ò ní mí lọ́la tọ́ba sì ní iye akẹ́kọ̀ọ́ tó ní ìdìbò ààbò náà fún ọmọ akókò ọmọ adájú kọ́ ọmọ akókò ọmọ adájú ẹ wá ń wo bọ́lá ọba ṣe ń sin atẹ́gùn nígbà yẹn olùjọ́ tó ọba sàárẹ̀ ọlọ́mọdé àárẹ̀ ká gbé lọ́tọ́ síbìtì wọ́n wá alátẹ́kùn ọ́fíìsì lónìí wọ́n wá sírò pé gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan yé báyìí lẹ́ẹ̀ máa san fún un. ó ní màá ti dúpẹ́ fọlọ́ wọn á sọ pé ṣẹ́jú kan one thousand. òpè wọn sì lọ́ọ́ gbà fúnjọ́ mẹ́ta <laughs> jọ́ mẹ́ta péré ìṣẹ́jú kọ̀ọ̀kan mélòó lọ́wọ́ wà ní jọ́ ẹ̀ táǹtì ẹ̀ bẹ̀ one thousand gbogbo ara lé ní ọmọ àtàkàyè kọ́dà rẹ̀ ní sọ́sọ́ pé bí ọwọ́ wọn kó mú rẹ̀ kó kú owó ikọ̀ subhanallah ẹ̀ wá wòye atẹ́kùn tó náà wọ́n bá ń fún wa ṣé èyí ń fà sí yẹn mú dàbí ìta mi ọ òun sá náà bá sọ́ra ó tún bá lọ ní wọn ò gbé sí ọmọ orí àrí ọ̀dọ̀ ìta mi ìta òun náà ó tún ní àwọn dénjà kan lára ẹ wá wò ìta mi ní rọrùn ní rọrùn ní rọrùn kò bùkátà mẹsìn kan kò bùkátà sí nìkan bẹ́ẹ̀ lárúsì fi tọ́lọ̀ fún fún wa bẹ́ẹ̀ lárúsì tí atẹ́kùn tí ẹ gbọ́dọ̀ ẹnìkan kó tó dọ́dọ̀ rẹ̀ kọ́ gbọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ lárúsì fi rò ní gbọ́dọ̀ ẹnìkan torí ẹja bẹ náà ọ̀nà ọba kún ṣe dáadáa fún un. tówó láàmú wa tọrọ náà gbàtọ́lọ̀ ni bí kálukú bá tọrọ tẹ́tẹ́ tówó ni àbí kí ni tí o bá lẹ́bù owó náà nípa ẹ̀sùn tọ́ sówó ni àbí ìṣòwò kílẹ̀ ń tọrọ àwọn owó náà ẹni tí ẹni tí ń kú lọ tí ń kú lọ kò ní tọrọ àlàáfíà bíi bí o ti máa tọrọ owó wọ́n máa sọ pé à ọlọ́run fi lálàáfíà ọlọ́run fi lálàáfíà bẹ́ẹ̀ tó àlọ́ sí bẹ́ẹ̀ ẹ bá ń tẹ́lẹ̀ ọkọ̀ kù bí láti rí ẹ mọ̀ bá ti rí yorùbá owó ni ẹ sọ pé kókò bí láti rí owó bá ń tẹ gbogbo bí ẹ ń yẹ pé mi kú ẹ fúlàní ẹ fúlàní lọ sí ọba ìtumọ̀ kọ́lọ̀ ọkọ̀ láti rí àwọn ọ̀gbà pé kánálà àti àgbàjọ owó lọ èyí ti pa àlàáfíà tayọ owó lọ náà bá sálàáfíà kí ló fi náwó yóò bá sálàáfíà náà sọ pé adé ni o ń bẹ lórí ẹjọ́ lálàáfíà aláàárẹ̀ nìkan ni máa rí wọn lálàáfíà ló ń jẹ bẹ́ẹ̀ aláàárẹ̀ nìkan ló máa rádìò ẹni pé tẹ́ bá lọ sí aláàárẹ̀ ní tí ń kú lọ lọ́ máa sọ á ah, mọ̀ lọ ilé ló ti gbádùn báyìí ó ti gbádùn báyìí tí ò lówó kan àbọ̀ gba àlàáfíà rẹ̀ fún mi kọ́ owó mi fún mi tó hàn wá nítorí pé tí ọba ti sálàáfíà kò sí tó ní torí ẹ̀ tí gbogbo wa bá tọrọ dáǹfẹ́ ẹ méjì á máa jẹ́ pé owó owó owó owó owó owó náà lákàn máa tọrọ ẹgbẹ́ kọ́nà wọn bá kó fún wa ní dáadáa níláyé kó fún wa ní dáadáa nílàlùfíàm kó wa ń là wá kó gbà wá níbi ìyá náà kókó àdúrà nù ọlọ́run lọ́mọ dáadáa àwọn ọ̀ma mo ti dáadáa dé àmọ́ ọlọ́run nìkan lọ́mọ ìka gbìyànjú kọ́mọ̀jẹ gbádùn àwọn owó owó owó owó yìí náà nítorí tó wọ́n bá dé sáwọn ìmọ̀ lọ tó wọ́n bá dé sáwọn ìmọ̀ bí tó wọ́n bá dé sáwọn ìmẹ̀sìn má owó náà ni wọ́n padà dẹrú fún. bí ẹ bá ti sọ̀rọ̀ owó tó bá sọ̀rọ̀ ìtọ́jà àánú ọlọ́run máa bẹ pẹ̀lú èyí náà ló fi wọn náà dídá nàbà Muhammad sallallahu alaihi wasallam tí owó tó dáa náà lówó tí ń jẹ lọ́dọ̀ ẹrú Ọlọ́run sílọ̀n sílọ̀n nítorí pé òun ní ọ̀jẹ̀ ọba lórí owó òun owó yẹn kọ́ ní ọ̀jẹ̀ bàbá lórí ẹ̀ yóò lè máa lò fẹ́sìn ọlọ́ olówó nílò ní ìsìn ẹ̀lẹ́ lọ bá ìjọ kó ara Islam lọ́wọ́ tẹ́ ẹ mọ́ tẹ́ ẹ dáhùn ọ̀dájú tí wọ́n wà lẹ̀ olówó wo lọ́fẹ́ Islam, ìsìláàmù ìsìláàmù kìíní kí ló ń sọ nígbà tó pé ìsìláàmù lọ́wà nígbà wọn máa wò nìyẹn. ìwé ẹni tó bá ti bẹ̀rù ọlọ́run pẹ̀lú owó rẹ̀ kódà lẹ́yìn bá sọ fún pé wọ́n ràn ìsìláàmù lọ́wọ́ ó lè pé sọ ọlọ́run kò ṣe dáadáa fún wa ọlọ́run ṣe dáadáa fún wa ẹ sáà máa. ìjọ pé àdúgbò yẹn o ilẹ̀ ti wà nílẹ̀ afẹ́ ni ibi ká sì fẹ́ kọ́ sínú nígbà tí ilẹ̀ ẹ bá kan ti gbá búlọ́ọ̀kù bíi five thousand sílẹ̀ mọ̀lẹ́kà máa járó ẹ̀ mọ̀lẹ́kà kọ̀ òun ọ̀fẹ́ kọjá pé wíwá jẹ tó wá sọ́dọ̀ òun yọ̀bà pé òun jẹ́ ọmọ jẹ pé ọwọ́ nílò owó yẹn ọgbà lẹ́tù a máa sọ fún gbogbo ara yìí tẹnu tó gbàtẹ́ ìbá dé bẹ̀tẹ̀ bá búlọ́ọ̀kù pé ó jọra kọ lẹ́tà rẹ̀ pé ẹrú ọlọ́run tẹ ló fi tàtìlẹ́yìn fún mọ́tíláṣí ẹ fẹ́ kọ́ tẹ̀mọ́bà tí wọ́n ti búlọ́ọ̀kù já rí ilẹ̀ kẹ́yìn náà tún máa já fóò ṣe ẹrú ọlọ́run kan ló fi ṣàtìlẹ́yìn fún mẹ́tíláṣí tẹ̀lé wàláhì tẹ̀láhì ẹ rí i pé gbogbo èèyàn tó bá fẹ́ ṣàdúrà kan yóò fi torí pé kí ni ìbẹ̀rù ọlọ́run fún owó rẹ̀ òun ló sì jọba lórí owó ẹ̀ tó bá fi lè jọba lórí ìyẹn nínà ọ̀ ìyẹn nínà ọ̀ ló ti wá nínú ọ̀mà yìí pé ẹni tó bá lówó tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn lọ̀gá lórí ẹ̀ ẹni tó bá lówó tó bá ń bẹ lọ́kàn rẹ̀ owó lọ́ba lórí wọn ẹ̀tọ́ bá ti kówó léyà wọn ilé náà owó ló máa ná wọn báyìí tó kówó pamọ́ tó tún máa fọ́ kódà sórí owó pé kíkọ́ ọmọ jẹ́ ẹ̀ka ọ̀rọ̀ síbi tẹ̀ sí ní rúurùn ma ṣùgbọ́n ẹni tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní ìlà láti ná torí kọ́ ọmọ kọ́lọ́ ọba tó fún un kọ́ yóò tún fún un lómi ẹ sì rí owó níná ló máa ń fi owó tuntun wá níná inú máa ń kó owó tuntun wa ebi ànábìyàn sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó ti sọ pé gbogbo tí ó ti mọ́ tí ilé ọlọ́run ọba bá ti mọ́ mọ̀lẹ́sà mi ti máa ń sọ̀ kalẹ̀ wọ́n máa bẹ̀ lọ ìwọ ọlọ́run ẹni tó ogún ti ná fún àtìní ìrọ́pò fún ẹni tó ogún tí ọ̀nà fún àti parun títí ẹ̀ wọ́n ti parun títí títí àrẹ̀. ajẹ́pẹ́ níná ní pípọ́ owó tó pọ̀ oríṣi ẹlẹ́yìí báyìí tá a bá èdè pé owó gangan lọ́jà ibi tá a fẹ́ lò sí ni bàbá rà tówó bá jẹ́ pàwọ́ àlà abájọ̀gá lórí ẹ̀ á lè na sí tọ́lọ̀ àmọ́ tówó bá ti lè mú wa lẹ́rú èyí lè na sí tọ́lọ̀ torí Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar téèyàn bá máa tó àkàndélé yìí ti tó yàn láyé àtọ̀síyà ọlọ́run fún wa dáadáa ní láyé wọn dáadáa nílọ́rùn tọ́wọ́ là wá níbi ìyá náà wàláhì ó ti kó gbogbo orí ayé ẹ̀tàn sí àmọ́ torí ẹja bẹ náà ẹja sọ̀rọ̀ táǹfẹ́ lọ́dọ̀ lọ bùkátà wa pọ̀ a nìkan ló lè gbọ́ pọ̀ àti táyé àti tàkùyàn àìgbẹ́ náà láì rí gbígbà àdúrà. ọ̀pá lọ́rọ̀ bókòmọ̀dọ̀ ọ̀rọ̀ ní ẹ̀sẹ̀ jùlọ olúwa ẹlẹ́dàá ẹni ẹ̀pọ̀ inú máa dá yín lọ kò sábì òdodo lè yọ látọ̀dọ̀ ọba tí kì í yé àdéhùn ó túmọ̀ sí pa ìtàdúà là ìrí gbígbà àdúà ó jẹ́ ká pọ̀ ládùà ká máa bẹ lọ wọ́n sì máa bẹ lọ tọ̀dọ̀ rú àyè wọ́n kó fún ẹ̀ lẹ́ni tó ṣe pé yọ́ máa rá bàbà àti ní jẹ́jẹ́ nínú ẹ̀kọ́ ìsìlámù ẹ máa bẹ lọ lẹ́ni tí rá bàbà ẹ máa gbára dálẹ̀ wájú ọlọ́run ẹ máa fi ìyẹpẹrẹ yín hàn níwájú ọlọ́run ẹ máa fi bẹ́ẹ̀ ti ti lè dá ti tẹ̀tẹ̀ ẹ máa fi hàn níwájú ọlọ́run nínú àdúrà yìí ní máa dé bá dùn tètè gbà ẹ sì má máa gbóhùn sókè nígbà tí ẹ máa ń tọrọ ẹ máa bẹ náà jẹ́jẹ́ ìgbà táwọn ọkọ̀ ha ń bẹ pẹ̀lú àdàgbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá ń ṣàdúrà wọn gbóhùn sókè anabi sallallahu alaihi wasallam ni irba'u ala anfusikum ẹ ṣàánú orí ara yín ẹ ṣàánú orí ara yín nítorí pé ọba tẹ́ ń pè kì í ṣe ọ̀sọ́mù kì í ṣe aláìkọ́ wọ́n lè ọkọ́ ibà èyí sì ọba tá a kan lẹ̀kùn rẹ̀ nígbà kan tí wọ́n sọ pé kò sí náà ilà ìlọ̀mọ̀ ẹ kí èsì nǹkan méjì kì í ṣe aláìkọ́ èyí sì ọba tá a kan rẹ̀ nígbà kan tí wọ́n sọ pé kò sí nítorí pé ẹni tí kì í sọ̀rọ̀ dáadáa là ń kó kájà láti máa pariwo àfihàn ara nígbà tá a máa ń sùn. Bẹ́ẹ̀ ni àwọn kan olùwà ò ọ̀nà nìkan ni àbójú. Torí báwọn ọ̀dà kan mà tẹ́lẹ̀ náà ń jọ yẹ wọn nù. Àmọ́ àwọn mùsùlùmí kàlà ẹ̀rí fún àwọn mùsùlùmí nínú àwọn ọmọ ọkọ ti wọn. Wọ́n ní gbogbo gbogbo yẹn nàró. Wọ́n ní báwọn ṣe fi nígbà tààjú ìmẹ́jọ́ bẹ̀rù sẹ́mẹ̀tọ́ pé tààjòd ẹ̀ gbọ́rí tààjòd mo ní tààjòd tó wọ́n ní sẹ́mẹ̀tọ́ tààjòd bí dàbá yẹn wọ́n lè fi déèsì sí pé gbogbo ìjọba yẹn tó parí oṣù fáwọn pàdé wọ́n láwọn ṣe tààjòd rọ̀ yẹn wọ́n lè ní kálukó dìde àti parí tààjòd ọ̀yá kálukó ọmọ nínú bùkátà rẹ̀ tọ́lọ̀ wọ́n á kọ́ olúwa rọ̀ wá lọ bí wọ́n ṣe máa ṣe sọ́ọ̀tì sẹ́wọ̀n pé bíbí àmọ́ bí máa ní ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìwà lọ́wọ́ ẹ̀ lóbi báyìí. Tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ má pọ̀ sí àwọn tòjẹ́lé o. Ẹgbẹ́ náà lẹ́yìn tí ń rá bàbà. Ẹgbẹ́ náà ní jẹjẹ. Nínú ọ̀fà ni tó tún wà ń bẹ̀. Ẹ̀rí pé Yorùbá máa ń kọ́ nìkan pàápàá àwọn kiri ó. Wọ́n ní ọlọ́ọ̀ báwọn gbọ́ bùkátà wọn. Káyé ọmọ tèrè kó lúwa àwọn dà ọ́ ọ̀sán àbí ọ̀sán ọdún ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n béèrè náà nǹkan ọ̀sùn wọn lọ jáde tó ara olúwa òtútù ọgbọ́dún ìlú máa ra mọ́tò fún mi ó olúwa òtútù ọgbọ́dún ìlú máa kọ́lé fún mi ó olúwa ti fọ́ fún ẹ̀ òkúrọ́ ìbẹ̀rẹ̀ mọ̀kítà lùkọ́ra síkà lọ́dẹ̀ mọ́mọ́tò my year of glory àbí òye wa my year of success ọ̀lẹ̀ mọ́mọ́tò pọ́sùn oríire òyìn tọ́ dìsẹ́bà wọ́n dé wọ́n dìsẹ́bà kò rí kankan dì mẹ́rù àbí òye olóko rẹ̀ náà ló ti fún wa yọ̀wọ́ a máa wọ́nà láti ya síta nígbà tẹ́nìkan kò ní rí ṣẹ̀dá ọ̀gá òyìn ọ̀gbọ̀n pé onídìyẹ ọ̀pọ̀pẹ̀ ènìdìyẹ yíyá yìí ti ń tán lọ òsì kankan kúlíkúlí òkú gàrí fún ọ àdúpẹ́ fọlọ́ tó wọ́n máa sọ pé tọ́ ẹ̀ràn káyọ̀ ọmọ béèrè polúwa rẹ fọ́ à wọ́n sì béèrè polúwa ìdí ìjà ẹ̀ máa ń dọ́gba ní pé nígbà náà máa ń tàdùà wọ́n máa pariwo wọ́n máa sọ pé iná kó sí ọ̀dà iná kó sí ọ̀dà èpè níyẹn èpè sí àdúrà tó iná kó sí ọ̀dà ọ̀dà tó ń pọ̀ sí ọ̀dà ní dáná sí ń dì wọ́n á sọ pé olúwa rẹ ò ṣe jẹ́ kí lójú àwọn tó jẹ́ tó wọ̀ ní lẹ́jọ́ àwọn èèyàn béèrè náà ló ṣe jẹ́ pé nínú aburú tó wà nù fẹ́ máa tàdúrà fẹ́ máa gbọ́ òkúté nù ó ti pípé làwọn sọ pé ṣàdúrà nínú Islam láwọn ọ̀dọ́ púpọ̀ sọ fún kí ní ojú ọ̀tá rẹ̀ kí ní oṣù tí tọ́ba ti ń pe náà tó ń pe náà inú ojú wọn náà jọ kan o. ẹ máa bẹ náà ní jẹ́jẹ́ ẹ̀rí pẹ́lú sọ wa ní mọ́tíláṣí náà ni wọ́n ti parí sọlá mọ́tò wọ́n lè ti sọlá tó lẹ́yìn ẹ̀rí ẹlòmíràn máa ṣàdúrà tó máa kọ́ sókè tó ń sún náà ọlọ́run ìdánwò tí haúsá ṣe o tí ọba ṣe o ẹ ẹ lẹ́yìn náà gan bàbá tí wọ́n jẹ lówó epo tí ń lé mi fá lójoojúmọ́ ṣe lówó ìtàn àwọn yẹn tí wọ́n á ń gbàdúrà yìí wọ́n á ń gbàdúrà bàbá tí wọ́n jẹ lówó epo bàbá tí wọ́n jẹ lówó epo wọ́n ti gbọ́ lẹ́nu rẹ̀ bí ẹ̀ṣẹ̀ wá bí ẹ̀ṣẹ̀ tó dá bàbá tí ẹ̀ṣẹ̀ lówó epo dájú ẹ̀ sì rówó ṣàtìtì tẹ̀wọ̀n báwọn ń pọ̀ èyí náà pọ̀ èyí náà ẹ̀kún wá pọ̀ ó ti bàtí ẹ má ti jẹ́ nìkan kan gbàdúrà tẹ̀ ọlọ́run ọba nìkan. nǹkan àṣírí làdúrà láàrin ẹrú àti ọ̀nà àwọn àyè kan wà ó o o àmọ́ jẹ́nẹ́rálì àdúrà àní máa gbọ́ gẹ́gẹ́ bí ìgbà tí ilẹ̀ máa ń bá ń lórí mímbà lọ́jọ́ júmọ̀ ẹ̀ gbọ́ àbí òye wa bákan náà ti sọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ tó ń ṣe sọ láti fún àwọn tọrọ ọ̀rọ̀ jù ó àmọ́ jẹ́nẹ́rálì àdúrà tẹ̀ máa ń ṣe láyé kílẹ̀ máa ṣe ẹ̀dínkù lórí ẹjọ́ abẹ lọ ọlọ́run tó ń bá fún wa ní gbogbo ń dáhùn kò sí nǹkan kan máa ń akọ́tọ́ lẹ́yìn lókèmí máa ń dí eléyìí ò lè sí nǹkan kan kò nínú gbígbẹ́ lọ́dọ̀ ẹ̀yìn ọlọ́run ẹ̀lá kama yẹn ń kó tó lè mẹ́kìlẹ́kù ìdá ọ̀túnlẹ̀ bàá ayáàbí tó bá ti fi abẹ́rẹ́ ó lè dín nǹkan kan tí wọ́n bá ti bọ̀ nù kò lè ṣe nǹkan fún un èsì ìsúkùtù lẹ́ẹ̀mọ́ sí o ipe àyàfi irú tábẹ́rẹ́ máa dínkù àjẹpábẹ́rẹ́ máa dínkù nítorí ṣe nǹkan fún un jáde ti ń sọ ní ṣe àyàfi ẹ̀yà sàmàyẹ̀ ń kutu nàkúyọ́kọ́ ìrà òtìrẹ̀ bàtà àyàfi tó bá ti pé abẹ́rẹ́ ọba lè dín kankan fún bàbá ti bọ̀ náà tó lè dín kankan fún kò lè dín kankan bẹ́ẹ̀ ni arúgbó ti ọ lọ bẹ́ẹ̀ ni àjùjọ ìyẹn ni pé tọ́lọ̀ ń bá fún wa ní gbogbo dáǹtọ́ wọn kò tó abẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ sí ń bẹ lọ́dọ̀ ọ̀nà kò tó abẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ sí ń bẹ lọ́dọ̀ ọ̀nà kódà kò tó kábẹ́rẹ́ ọ̀fara ara orí òkú. ó túmọ̀ sí pé alihamudulilayi alihamudulilayi gbogbo tọ́lọ̀ ń bá wa fún yín bẹ́ẹ̀ máa ṣe ń wò pọ̀ ẹ ti máa dúpẹ́ fọlọ́ ni o ẹ má wo pípọ̀ rẹ̀ kẹ́sì máa jọra yín lójú sọ́lọ̀ o ẹ má wo pípọ̀ rẹ̀ láti fi pípẹ́ fọ́lọ̀ lọ́pọ̀lọpọ̀ ni o ẹ má wo pípọ̀ rẹ̀ láti fi jọra yín lójú sọ́lọ̀ o ọ̀rọ̀ pé wa nítorí pé tẹ́ ẹ bá ti wo pípọ̀ rẹ̀ tó fi mú ìjọra ẹni lójú sí yín sọ́lọ̀ yóò máa ṣe kù ni o yóò máa ṣe kù kò ní kí tẹ́ ẹ rí mi àmẹ́tẹ̀yìn ẹ wà á ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àṣẹ tíntín lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ fún yín òye tó tún jùlọ tó tún jùlọ tó tún jùlọ tó tún jùlọ ń bọ̀. wà á ṣe ẹsẹ̀ lọ́rọ̀ bókun lọ ìṣẹ̀tọ́tún lọ ẹ̀jẹ̀ ìdẹ̀lẹ́k wà lọ ìṣẹ̀tọ́tún ìnà àrẹ ìlẹ̀ ṣẹ̀dí. ẹran tí ìgbà tó náà bá ń kéde o nígbà bá fi dúpẹ́ fún mi mo búra wípé màá ṣe àlékún fún yín àmọ́ tí ẹ bá ṣe àìmọ́rí ẹ bá ṣe àìmọ́rí sọ́nà ìyá ọlọ́run ìkẹ́ rẹ̀ la sọ̀rọ̀ wọ́n sì sì wá níyà rẹ̀ ọlọ́run ní yàrá ìbáde ẹ̀yin arú mi o ìnáná yẹ àmàlùkùn kò sí kankan míì bí sẹ́tẹ̀ gbélé ayé ti lọ kò sí kankan míì bí sẹ́tẹ̀ gbélé ayé ti lọ ẹ̀ sí àlọ́kùn ọ̀là ń kójọ fún yín o àpò kankan ní ìjọ yàtọ̀ sí sẹ́tẹ̀ gbé ìjẹ́tẹ̀ ṣe là ń bá yín ṣe lójọ́ ìjẹ́tẹ̀ ṣe là ń bá yín ṣe lójọ́ tó mọ òfin ìṣòfin yá hàn lẹ́yìn rẹ̀ ń padà wá sẹ́yìn lẹ́sàn rẹ̀ ń padà wá sẹ́yìn lẹ́sàn rẹ̀ ń padà kójọ síwájú yín tó bá dijọ́ gbé ní alùpùpù lọ́mọ ní wọ́n jẹ́dọ̀ kọ́ yọrọ lórí náà nìkẹ́ni tó bá bá rere pàdé o pẹ̀lú yahmadilá ọ̀yà àdúgbò ẹ̀fọ́ lọ́rùn lèyí ti ṣe ń sẹ́ni ó sọ àti tí òbí lọ́dọ̀ náà bàbá kan kójú báyìí wọ́n wá gba ìdàkójú iṣẹ́ rẹ̀ tó ṣe lọ́lọ́wọ́ bá ń bọ́ kójọ òun náà lọ́lọ́wọ́ bó ti kójọ wájú ló bá ti gbọ́ pé nàìjíríàn eré ni mo bá nínú owó iṣẹ́ mi pẹ̀lú ahmadilá olùpẹ̀ fọlọ́run torí pé mímọ̀ ṣe kọ́ agbárí kọ́ ọlọ́run bá ní. ẹ̀yin jẹ́ ẹni Islam àánú ọlọ́ọ̀ni o oúnjẹ ọlọ́ọ̀ni o ìgbà ní àgbọ́tò káfíìrì o àgbọ́tò káfíìrì ni o ọlọ́run bá sì máa mọ̀ sí wọn lọ́nà àtúnṣe wọn lọ́nà lábòsí ní gbàbòsí ìṣèjọba ọlọ́ọ̀ni ìjọba rẹ̀ lọ́ba wọn wí àánú rẹ̀ ló fi bá wa ṣe àdúpẹ́ fọlọ̀. tọ́ wọ́n mẹ́nu wọ́n ṣẹ̀dá fún ìrọ̀lẹ́ ẹ̀rí ẹni tó bá ti bá ń sọ nípa yàtọ̀ sórí àti ìkọ̀ bá ti sórí ó dáburú nù ẹni tó bá ti lè bá ń sọ nípa yàtọ̀ sórí pàdé inú súrà tiẹ̀ báyìí ayé ló wọ́n mẹ́nu náà ilé ara ṣá ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan wúlò ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ nù àtẹ́lẹ̀ nìkan àforí ara rẹ̀ òsì ìyẹ̀sán ìyá mi ló ń ṣe mí o olùkọ́ ìyá mi ló ń ṣe ní ogun síbẹ̀ ìwọ náà ló ṣe ra rẹ̀ ìgbẹ́ tó ṣe náà lọ́ọ́ bá nù wíṣẹ́ rẹ̀ tí wọ́n fọ́ ọ̀tọ̀ láì ọlọ́sọ̀ ọkọ̀ tí gbọ́ oníṣirò rẹ̀ ló ṣe wọ́n sọ̀rọ̀ àgbẹ̀ àmọ́ oníṣẹ́yìn ti lọ́ọ́ dé yìí bàtí ìsìnkú ti lọ ẹni tó tẹ̀lẹ̀ náà ẹnì kan bá tẹ̀lé bá wá dáre gbogbo gbogbo wàá bá pàdé nùwé rẹ̀ gbogbo ẹni tó bá sọ lọ sórí rẹ̀ gbàyè ó ní. كان أبو إدريس أبو إدريس وقنوع تبع بيتي وجل شفته إذا حدث بهذا الحديث ابن طوبة تبع لقاء بيتي هو يسعى على ركبتيه يشرب لون ركبتيه olùkọ́ ti gbọ́ gbólóyìn tó ìgbà àkọ́kọ́ ni bá àti gbọ́ nínú àdéhùn àbúgbọ́ lọ́bí ọ̀gbọ́n àbáyé wípé òun àti Umar jà Umar wá sọ wípé. abubakar wa ni kò forí sọ ọmọ wa lọ́wọ́ ní forí ọ̀rọ̀ wá abubakar ní jẹ́ abubakar ọwọ́ wa sọ́dọ̀ anabi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́n ó wá lẹ́ni tó hàn lára rẹ̀ pé dààmú bá lórí lórí omi tí ti ọ̀rẹ́ mi lọ́rùn lẹ̀. abubakar rò باي باي لا شاف نعمة وثنى وجهه رسله أنا na يغفر الله لك يا أبا بكر يغفر الله لك يا أبا بكر يغفر الله لك يا أبا بكر ọlọ́run polisi wọn abubakar ọlọ́run polisi wọn ọlọ́run polisi wọn òun lẹ́ẹ̀mẹ́ta ó ní ọ̀pẹ́tò kìnnà ní ọmọ ọ̀bá yọ sí ní báyìí pẹ̀lú dáná ní tanumá yìí ọmọ ẹ̀jẹ̀ tó pè wọ́n àṣẹ fún ọmọ ọ̀bá lọ máa ń pariwo ní títì àfikọ́ sọ̀rọ̀ tọ́rọ̀ yìí sàláyà pẹ̀lú ọ̀rọ̀ sáà lẹ́nu gbọ́ yẹ́sà àlẹ́ àrùkù bẹ̀tẹ̀ yìí òun náà ṣòkò lórí orúkún rẹ̀ tó kúnlẹ̀ nì tó kúnlẹ̀ bá nàbì ní gbà nàbì sẹ́wọ̀n kọ́ ìpẹ̀dé yìí ní kíkọ́ alẹ́ àrùlẹ̀kọ́ ni ìgbà kọ́ ìpẹ̀dé gbà nàbì káàárọ̀ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́ àti pé pàpà gan nínú àṣà àwọn tó ìjọba kàn wọ́n láyà kí wọ́n máa ń tètè tó ó sì kún lórí ọlọ́pàá wọn ni pé ọ̀rọ̀ yìí kàn mí láyà iná ni wọ́n sọ pé àbú ìdílé ṣèṣe ìkókó wa tó bá ti ká àdéhùn sí tó le dún iṣẹ́ ẹyin náà là ń kó jọ fún yín bẹ́ẹ̀ bá bá lórí pàdé ẹ̀ pẹ́ bọ́lọ́ bẹ́ẹ̀ bá bá nǹkan mi pàdé ẹ̀ lẹ́nu kẹ́kẹ́ ẹni fún torí ara yín lọ ó ní àbú ìdílé ṣe ti tó kó lórí ọlọ́pàá rẹ̀ pé tọ́ ọkàn mi láyà. yàtọ̀ pé pẹ́pẹ́ ni àṣeyàmẹ́ náà ọlọ́run kúlọ̀ ọ̀fẹ́tẹ̀ ìjà ìyá gbogbo wọn pátá láti òkú lórí ọlọ́kọ̀ àti àkúlẹ̀ bọ́lọ̀ ọ̀gbẹ́ yẹn wa lórí ìdúgbò ńdọ̀gbẹ́ ìdàgbẹ́ àmà yọ kàkálùkù wa láyà tẹ̀lé ìtumọ̀ ìdúpẹ́ wọ́n tó gbọ́ sábẹ́ àdéhùn ìtọ́ nǹkan pé Abubakar náà kúlẹ̀ bá nàbì ó pè ń bóńdẹ̀ ìrọ́lọ́pàá gbólóṣùkúlẹ̀ tó ń fi káàrọ̀ ní abẹ́ká tàbí tó wàá lọ́dọ̀ bẹ́ẹ̀ sì tọ́ fúnlẹ̀ lọ́nà ọ̀rọ̀ pé wẹ́ tẹ̀tọ́ wa lọ síbi àfihàn tó máa rẹ̀ ká bọ̀ ọlọ́run kú tẹ́kẹ́ sí yorùbá wọn fi ń bá wa sọ̀rọ̀ fa ńlẹ̀ ó kúnlẹ̀ ó dọ̀bálẹ̀ kò lẹ̀ jẹ́ta gbogbo wọn ni gbẹ́ńtà wà gbẹ́ńtà wà ṣé bá lọ sínú ẹ̀ẹ́. قاموس مقاييس اللغة قاموس مقاييس اللغة ابن فارس رحمه الله ابن فارس يوم أصابون جوجو وقفتوا بعد السماء وصفوا نسي جسو وصفوا سين تا واو أصل إبن الأربعة إلا كما لكم ونالك سبقا يا رب sọ nǹkan kàláyà sí owó lulẹ̀. ilé ìjà kò ti ṣe jẹ́mbà tí ọ̀dọ́ máa já sí ìsara o ọjọ́ ń lọ o òní tó ti kúrò nínú ọjọ́ tó lọ ń bò fún kálukú wa o ó ń dínkù lójoojúmọ́ ni o ẹ jẹ́ ká máa gbọ́ sáǹgbó ká máa fi fún wa wá sí ni ìgbésí ayé wọn da ìjẹni tí ò gbọ́ lọ báwọn ọmọ agbègbè olóògbé òníwà rẹ ti wá dá báyìí òfin ọlọ́ọ̀tún mọ̀ ń gbọ́ ni wọn á lè máa gbọ́ lágbọ̀dá wọ́n ń pọ̀ lábọ̀múlò ni eléyìí ni oṣù aláǹfààní láyé ní oṣù aláǹfààní lálùkòyàn. àdéhùn ìṣòro sí ìmáàmù Muslim rahimahullah olóṣèjáde nínú síra rẹ̀ wa huwa hadithun sahih àdéhùn ìṣòro sẹ̀rin lẹ́nu. ọ̀dí tá a dúró nínú ibi àdéhùn lónìí. wáyé o àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ láti lọ fún rẹ̀ fúnra wa nínú oṣù tó ṣèṣà nípa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti wá lójú kòkòrò láti ṣiṣẹ́ rẹ nínú rẹ̀ lórí kò sí bàtà ṣiṣẹ́ rẹ tó ní ládàá tó èyí tọ́lọ̀ ń bá fún wa sí lásìkò yìí àsìkò náà ló ti dé yìí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tó ṣèṣà ẹbí ká gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ olóore olóore nínú àsìkò yìí ìdí olórí láti ṣe ń bẹ̀ wọ́n ọ̀la wọ́n ọ̀la fámẹ́sì nọ́sílà sọ́lá ìdí olórí ni wọ́n mójútó sọ́lá tọ́jọ́ rẹ̀ ìdí olórí ni kéèyàn máa ṣe sàrà ìdí olórí ni káma sòdodo ìdí olórí ni kápẹ́ wọn lọ síbi káṣe dáadáa ìdí olórí ni kálíyàn jìnnà sáìdá ìdí olórí ni kéèyàn sì jẹ́ ẹni tí ń ṣe sùúrù wọn máa fẹ́ nuru láti tẹ̀sí fọ́lọ́ ìdí olórí ni ẹjọ́ náà bá pa àkọ́kọ́ lọ sí umra lásìkò iṣẹ́ olóore ni àsìkò tí ẹ lọ sí hajj kò lásìkò hajj náà iṣẹ́ olóore ni ó pe tọ́lọ̀ ń bá fún ọ sí nínú rẹ̀ kò sí èso oṣù tó burú torí pé nàbí ọ̀la sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá wọ́n sọ pé iṣẹ́ olóore báyìí yàtọ̀ sí lẹ́yìn. nítorí ẹ̀wọ̀n nínú hadith oníyẹn tó ẹ máa ṣe àwọn àwọn àkọ́ lọ́pọ̀lọpọ̀ ń bẹ̀ ẹ máa ṣe la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ ń bẹ̀ ẹ máa ṣe alhamdulillahi lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀. فعلها الشيطان أي أما تقولون الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد قل هي قطة أنواع نوع جتا وانو ريباي قل كتنا نجسا أما تقولون يقوى رسيلة الله الله أكبر الله أكبر, الله أكبر.

títí tí òṣìṣẹ́ ọdún iléeṣẹ́ ọkọ òṣìṣẹ́ ọdún mọ́ ti ń bọ̀ lẹ́yìn eléyìí ọ gbọ́dọ̀ gbé ìpanu rẹ̀ wọ́n tó gbèrò láti pẹran ó sì gbọdọ gbé kankan nínú awọ ara rẹ̀ ló ń gbé tó kan bí àlùmọ́ọ̀mù mùsùlùmí olóòtú pé àdéhùn ìjáde òṣìṣẹ́ tọ́pọ̀ àdéhùn rẹ̀ kò sí sọ́parẹ́ rárá torí ẹ̀ ó sì sá lálàájú wọ́tọ̀ wà ní láti fi ń bá wò torí pé alálàájú kò paléyà lájú lálàájú máa ń pa ẹnìkan bá wọn ṣe ìdìbò ìkànnà ńkọ ẹnìkan bá ṣe ìdìbò ìran ara rẹ̀ ẹnìkan ṣe ìdìbò awọ ara rẹ̀ ọmọ àmà àbọ̀sàtìtì kọ́tọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ lọ. ìpẹ̀sẹ̀rẹ́ rẹ̀ ní kọ́tọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ lọ. lóró ti tẹ̀ sófin ọlọ́run bẹ̀. agbọ́dọ̀ mójútó ní tọ́ba ní ká má ṣe agbọ́dọ̀ sí. ayáfi tí ìrìn láfẹsẹ̀ kọ́ tí ìkànnà wá sí ó wá ń tàyàn ó ń dùnyàn òbúrú ká dé ibi tí ó sí nínú ìkànnà tí ń tàyàn ká gbé dànù àjẹlọ. àkàràmù kò mọ̀ wá èèyàn fura pé irun hù nínú ẹyin ojú òun irun tó wá hù nínú ẹyin tí wọn ń fún bí abẹ́rẹ́ kò burúkú wọn bá jà tó bá jẹ́ ru eléyẹn òtún tó burú ń bẹ̀ orúkọ fẹsẹ̀rí àsọ pé ọ̀gbọ́rọ̀ rúzàl gbogbo tí máa ń ní wá lára ìwé àgbàsọ̀tà tó kù ilé ìjọba. Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد gbogbo ẹni tó bá ń pèrò láti pẹran kọ́nà kan bá ti rówó rà ọgbọ́dọ̀ gbé ọgbọ́dọ̀ gbé kaná òtún gbọ́dọ̀ gbé kankan nínú awọ ara rẹ̀ ǹjẹ́ àwọn alisa tẹ́tẹ́ bá fi rẹ́ran níyàbí ọlọ́mọdé ọlọ́sẹ̀ ti ta ní ìwọ̀ àgbọ̀dọ̀ ta tẹ́tẹ́ láti fi rẹ́ran níyàbí wọn lóríṣiríṣi tẹ́tẹ́ ni wọ́n ń polówó ní nínú rẹ́díò nínú tẹlifíṣàn nílùú kan wọ́n ń polówó kí tẹ́ bá ra lẹ̀ tẹ́ bá ra plọ́ọ̀tì méjì wọ́n bò yín lápò kan tẹ́ bá ra plọ́ọ̀tì mẹ́rin àpò méjì ọlọ́mọdé wọ́n tẹ́ pàgò tẹ́tẹ́ lóògùn palẹ́yà àpadà nìyẹn tẹ́tẹ́ nìyẹn nítorí pé lẹ́tọ́ ra náà ti fún ẹ ọ̀gbọ́dọ̀ gbárù ẹ̀ sọlẹ̀ ríra rẹ̀ dìbà bákan náà nu rédíò wọ́n tún kéde pé àwọn gbé àwọn àbẹ̀rẹ̀ kan sórí atẹ́kùn ẹni tó bá tàn lè dàgbò ọlọ́mọdé adágbò rán ọ̀pẹ́ yẹ wa bẹ́ẹ̀ nítorí pẹ́lú mi ti tan ara rẹ jẹ pé àgbo tẹ́tẹ́ tó ń bá tó ń bá jẹ ló wọ́n fi palẹ̀ ya ọlọ́run nídìí àgbo tẹ́tẹ́ ọlọ́run nídìí àgbo tẹ́tẹ́ lẹ́yìn náà nígbà tó ń ọdún péré tó ọdún gbogbo eégún wọ́n ń ọdún òrò wọ́n ṣe fàkó ta kẹ́kẹ́ rú ẹ̀ wọ́n pẹ́ sí Islam lẹ́fẹ́ máa fi lọ́kú lọ́lọ́ ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ ọ̀ gbọ́dọ̀ jẹ́ àgbo tẹ́tẹ́ kódà ọ̀ gbọ́dọ̀ jẹ́ bọ́ ọ bá parú ẹ̀ ọ̀ gbọ́dọ̀ pa bọ́ ọ bá ti parú ọ̀ gbọ́dọ̀ ta ọ̀ràn ọ̀ràn yẹn yóò ṣe pé kò sí pé mi kò sí pé sọnù kò sí pé mi ni ó ṣe pé sọnù tòótọ́ ọba tàtọ́ jẹ́wọ́ ló pé mi yẹn kò sí pé mi tọba sì pa tọ́jẹ́ oṣù nìyẹn kò sí pé nà ó fẹ́ pé sọ̀rọ̀ má gbà. ilé iṣẹ́ oṣù jẹ́ sẹ́fọ́n wa máa bẹ́ẹ̀ tilẹ̀ pàṣẹ ìdílé rẹ́díò tí máa ń pèsè ooru rẹ̀ sọ fún wa pé wọ́n á má bẹ́ẹ̀ tí máa ṣeré o. àgbò ẹni tó bá gbàgbó tẹ́tẹ́ tó bá pa fún lé àkọ́tọ́ ẹ̀sọ́ fún wa wọ́n láwọn fẹ́ ṣètò kan táwọn máa fi tẹ́ àgbò tẹ́tẹ́ rẹ̀ ẹ̀sì ti pàṣẹ ìṣìwọ̀n mo yìí náà ni ẹ̀sì ti pàṣẹ ìṣìwọ̀n ẹ̀ wọ́n bá kú tẹ́tẹ́ wọ́n ti paléyà ìjọba wọ́n bá mọ̀ ìpè mo lè yáwó láti pẹ̀rẹ̀ léyà ló sì jẹ́ pé insha allah insha allah kò ní ṣòro fún mi láti torí pé kan mọ̀ retí tó ti dájú òfin tó burú bẹ̀ kí n ti gbèsè pẹ̀lú ẹ̀mí tí màá àmọ́ mo ti jẹ ilé ẹ̀mí òjò ló ti rọ̀ ilẹ̀ ti mu bí o bá lẹ́bù ọ̀gbọ́dọ̀ jẹ́ ṣoṣẹ́ tó bá lágbára ní ìṣẹ̀sì tó bá ní ìṣẹ̀ pẹ̀lú owó tó bá lágbára ní ìṣẹ̀sì pẹ̀lú ní ìṣẹ̀sì ní ìṣẹ̀ tó bá ní ìṣẹ̀ pẹ̀lú owó. wọ́n á dún àwọn títí ara báwọn fi bẹ̀rù ọlọ́nkọ́rọ̀ wọn wọ́n fi bẹ̀rù ọlọ́nkọ́rọ̀ wọn yóò sì rọrùn fáwọn èèyàn ṣe yóò sì rọrùn fáwọn èèyàn ṣe tó bá ti tèrè díẹ̀ tó bá ti tèrè díẹ̀ sọ́wọ́ rẹ̀ lẹ̀ tó bá ti tèrè díẹ̀ sọ́wọ́ rẹ̀ lẹ̀ tó ọlọ́run tó máa ń fa àlùbáríkà sí òwò tẹ́yìn náà ṣe. àti màpá nàbì sallallahu alaihi wasallam قل رحم الله امرؤا سمحا إذا ابتاعه سمحا إذا باعه ọlọ́run kọ kẹ̀ẹ́tàn olùfẹ́ pẹ̀lẹ́ nígbà tí ọba rà olùfẹ́ pẹ̀lẹ́ nígbà tí ọba tà ẹjọ́ bá ti tẹ̀lé díẹ̀ ó ti tó gbàtí ọba ti rà náà tó bá ti rí pé òun rírà ó ti tó kí n ti pé padà fẹ́ pẹ̀lẹ́ pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ náà ẹ̀yin ń bá àwọn èèyàn sọ̀nà bó ń ṣe lọ hajj ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run kù èrè gbégbégbé wọ́n wá ti wá gbowó ní ibi pé àbílágbọ́dá àti tàmẹ̀dọ̀ ló lè lọ ẹ̀bẹ̀rù ọlọ́run òbíbi tẹ̀ ń wo lọ ẹ̀bẹ̀rù ọlọ́run. báwo ni iṣẹ́ àti lọ́dọ̀ ìjọba ṣe wá wọ́n ti tàwọn aládàáni lọ ní. bí ìjọba ń sọ fún one point five million táwọn aládàáni sì wà sí ń gbìyànjú lọ hajj ní eight hundred thousand. àwọn ẹ̀kọ́ kí èsì ara ọ̀ ẹ má bá àwọn ẹ̀ṣẹ̀ bísíǹnẹ̀sì òbíbi tẹ̀ kó yẹn lọ. ìmọ̀ lo orúkọ àǹfààní pé ẹjẹ́ ìjọba kẹ ẹ máa fi wá jàǹbá àwọn yẹn Ànábì sallallahu alaihi wa sallam ó ti sọ pé gbogbo ẹni tí ó bá ṣe olórí lórí àwọn àlùmọ̀ mi tọ́wọ́ fúnlẹ̀ máa wọn tó lè máa wọn ọlọ́run lè máa ó lè wo torí ẹ̀kúnlẹ̀ ìṣẹ̀ wá nù pọ̀ lórí gánà ọ̀ràn lásánlásán ọ̀ràn lásánlásán orí ọ̀dọ̀ wọn wájú abẹ́rù ọ̀nà ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá kọ́ràn wá lọ tó tún wá sí kọ́kọ́ alọ́wọ́ àwọn aburú ọwọ́ wa ó tún àwọn ọwọ́ wa ṣe ó tún alọ́ màlì jẹ́nà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk